نعم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أيوة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشكر به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفق إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم الآن باشروهن وابتغوا ما كتب الله واشربوا عسى

káyà tó tẹ̀lé. يسألونك قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من وأتوا البيوت من أبوابها واتقوا الله واتقوا الله لعلكم تفلحون. نعم. الله الرحمن الرحيم وحل لهم حيلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم إنكم كنتم تخفانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم فمثله ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخير الابيض من الخير الاسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تلك الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا وَنُرِيدُ بِهَا إِلَيْهِ تَأْتُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأكل البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ẹjọ́ kájú olówó lọ sílẹ̀ inú ọ̀lù yẹn ariwo wá láti bẹ̀ how many days in charge are there mélòó làwọn ọkọ̀ títọ́ ọ̀fẹ́ wà ń bẹ̀ mélòó Náà gbogbo àwọn bá wà ní sáàbò ilẹ̀ kábọ́sùn ọ̀rùn ìpínlẹ̀ abánimánìkò àwọn kí tẹ̀sí ìlú lè lọ ìpínlẹ̀ kó lọ tí wọ́n ti lè rí nǹkan ìpínlẹ̀. Tẹ́lẹ̀ kan náà bá mi wà ta ohun. náà ní ìtẹ̀síwájú àyàwá apa òun là ń tẹ̀síwájú rẹ̀ tó ráwọn pàǹtù yìí ìmí ń bẹ òsìlé bùkátà sí báyìí àbábùlá ìyàbá ìmí ìdẹ́ ń bẹ wàá padà ní sí ráwọn ìfà àbí ní sí bọ́ ọba ṣe ń lò ó sí òun ló fi jẹ́ni ọlọ́run àwọn ìta àti ọba nìkù ìwọ̀n náà pé ó mọ̀ nǹkan ó kéde fún ọba fẹ̀rẹ̀ǹsì kéèmì ó tó lọ sí hajj mo ti kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ hajj nínú ìlànà ṣùgbọ́n nǹkan ọmọ kò yé èdè náà lọ kí mo ní kò ṣe ìtumọ̀ kò yé méje sọ fún akẹ́kọ̀ọ́ wọn practical ẹni theory practical rẹ̀ nígbà táwa náà wá débẹ̀ ó jí ó tètè rọrùn tó láwa ti mọ̀ pé ẹjọ́ tẹ bá gbé àràfá òun gbọ́dọ̀ lù báyìí ẹlòmíì kan jù kó lè tètè dé múzẹ́lì fà kò jó ọ̀rọ̀ ọwọ́ tó ti kó òun sẹ́nu àràfá dẹ̀ńtẹ́ ẹ bá fọwọ́ bẹ̀rù fà òun gbọ́dọ̀ yọ oòrùn gbọ́dọ̀ yọ ẹ gbọ́dọ̀ kú immediately after subuhi ràyímà ọ̀ gbọ́dọ̀ adájọ́ wa lọ ájú mọ́mí lẹ́sìn ọ̀dá ti lẹ́sìn lọ tọ́ ọba sọ mú bẹ́ẹ̀ ní fà ke àwọn ní ọ̀sà rẹ̀ jígbó lásọ̀bà àwọn ní òkè ọmọ táwọn mi máa ń ṣe wọ́n wà fẹ́ gbẹ̀lélẹ̀ mú bẹ́ẹ̀ ní fà wọ́n ní kí n sùn lọ́dọ̀ rẹ̀ owó ẹ̀fẹ́ nílẹ̀ bó ti so wọ́n bá máa sáré lọ sílé wọn padà ilé náà lábẹ́ fẹ́ǹtì ṣùgbọ́n tó wà náà súnà ni pé òòrùn gbọ́dọ̀ yọ òòrùn gbọ́dọ̀ yọ bá wa bẹ́ẹ̀ ìgbà táwa ti gbọ́ yé ó jẹ́ ọ̀rọ̀ rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tá a wá ń ṣe tí wọn náà bá ti gbọ́ yé níjọ́ tó ọba fẹ́ lò ìrọ̀rùn bá dé kọ́lọ̀ jẹ́ wàtújì ìlú ìyá ìlàlẹ̀ ìtàkùlù wa àyí sórí àrẹ̀bá adé àà àwọn èèyàn ń bẹ tí wọ́n jí àlọ́dọ̀ ọlọ́ ẹjọ́ ń bẹ lọ́rùn ẹjọ́ tó lágbára wàláhì ń bẹ lọ́rùn kí lè túnmọ̀ pẹ́jọ́ ń bẹ lọ́rùn àwọn tí ń jẹ dúkìá orí dúkìá àwọn tí wọ́n ń jẹ nǹkan oní nǹkan àwọn tí wọ́n ń fèrè tí wọ́n ń gbalẹ̀ onílẹ̀ àwọn ọ̀tajà kan fẹ́ẹ̀yàn mẹ́fà wọ́n lẹ́jọ́ jẹ́ wájú ọmọ wọ́n láta àmọ́ láàbì ẹ má máa jẹ dúkìá omi dúkìá ẹ má jẹ dúkìá ọmọ làkejì ẹ má máa yanra yín jẹ láàrin ara yín ẹ má máa jẹ dúkìá ara yín èyí bá fi lọ́nà ìkọ́ lọ́nà àbàjẹ́ ọlọ́ni ẹ má sọ bẹ́ẹ̀. àṣetọ́ bá já pípọ́ náà la lì lẹ́bàá ń gbà fẹ́ẹ́ fi ń jẹ dúkìá ara yín. èyí ò ní jẹ́ pẹ́ jẹ́ mọ́ yọ́ jẹ́ pé wọ́n kú oyún. ìwọ bá ọba jẹ dúkìá onídúkìá lọ́nà àrámù lọ́nà àbàjẹ́ ìwà tí ó jẹ́ èdè ó sì lọ́wọ́. wọ́n á sàáfò lóhùn àmọ́ àlàkùn báyìí náà bá bàbá wa alàlámà Muhammad bin sọ́ọ̀lì àlòbẹ̀lẹ̀ wọ́n ní tọ́lọ ń gbà lérò wọ́n ní àlùmọ́rọ́dù bẹ̀rẹ̀ akiri máa ń wà àámò nínú fàyẹ́ ṣímọ́lù lè fà á bẹ̀rẹ̀ ìrìnlá akiri nínú bàbá ní ọlọ́ní ẹ má jẹ dúkìá ara yín lọ́nà ìbàjẹ́ wọ́n lọ kọjá nǹkan bá ń fi ìbẹ̀ mú wọ́n ló lè débi aṣọ ẹ má gba aṣọ aṣọ ọmọnìkejì ìwọ tó yọ yúnífọ́ọ̀mù yúnífọ́ọ̀mù ẹgbẹ́ rẹ yọ ọwọ́ ti jẹ dúkìá ìwọ tó ń dọ́gbọ́n bàtò oníbàtà lọ́nà ìtọ̀ fóònù onífóònù lọ́nà ìtọ̀ bàbá ló lè débi ìmọ̀lẹ̀ ìbùsà àwọn aṣọ bá wọ ó lè débi àwọn bẹ́ẹ̀dì ibùsọ̀ wa bílò mátírẹ́sì ó lè débi àwọn àyè bá ń gbé ó lè débi mọ́tò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ náà fẹ́ bù sí sáìsì gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́hùn kẹsọ wípé ẹ mọ̀ jẹ́ torí pẹ̀lẹ̀ àmàwú akúwá wùjú ilẹ̀ òtìfà akúwá wùjú ilẹ̀ òtìfà ọ̀nà tí ó lágbára jù ní èèyàn máa ń sáré sàǹfààní òun ní kọ́ ọjọ́ nǹkan lè kàn lápẹ̀rẹ́ ní kọ́ wá aṣọ aláṣọ tó lè ta ọlọ́run wá lo ìtọ́wọ̀ akúwá yẹn láti sọ àì máa lo nǹkan oní nǹkan lọ́nà ìtọ́ sọ wá rí ó dèdè àwọn tí ń gbalẹ̀ onílẹ̀ sọ ọ́rọ́ àwọn tí ń jalè à wọ́n sùn ẹkú lọ́dọ̀ ọlọ báyìí ní báyìí ṣòkòtò oníṣòkòtò bàtà oníbàtà ìlà onífìlà kúlà ọmọ kíláàsì àbítọ́ ọba túbá lọ́dọ̀ ọlọ́run ẹni tó ọ̀sà mo ti kú ọ̀lọ́ ọba kúlà rẹ tó wá jẹ́ òkú wá sí ìdílé méjì. Ìgbàgbọ́ náà ló borí fún ọ̀run. Sọ wá rí gbogbo àwọn nǹkan yìí, àwọn tí bá wá ń jẹ nǹkan kéékèèké tí wọ́n wọ́n jìyà. Ẹn tó ń jẹ nílá yóò jìyà. Sọ wá ráwọn tó wá ń bẹ. Àwọn tó ní ọ̀nà láti legalize illegality irú àwọn yẹn ọ̀nà méjì ni wọ́n máa ń lò bàbá sọ́lẹ̀ àlòfẹ́ ilé wọ́n tẹ̀ sọ méjèèjì táwọn àfáà tí wọ́n fà tó ti yé ìsọ méjèèjì láìpẹ́ yìí ṣùgbọ́n tá a gbọ́dọ̀ kọ̀kọ́ gbọ́yé tí è bá ṣe wọ́n lóní ìtí è bá ṣe pé wọ́n fọ́ ìtí è bá ṣe pé o ti rà tọ́ ọ̀sán èèwọ̀ ní kọ́ ọmọ àǹfààní ń bẹ̀ o wà látàkù ní àmọ̀wá alákún bẹ́yìn náà kó àwọn dúkìá onídúkìá èdè ti ní láàrin ara yín ẹ mọ́ ṣàǹfààní bẹ́ẹ̀ mọ́sọ̀kọ́ ọ̀fẹ́ tó ní mà torí lórí àwọn nǹkan kéékèèké tá a mọ́ kéré kó o sájà lóòótọ́ wọ́n bá tan jẹnẹrétọ̀ mú fi owó bóòdì ara tọ́ọ̀bọ̀ ní báńkì sáàsù ọba yọ tájà ìsáàsù ìsáàsù wa wá tájà àti kúrò ojú ọ̀kẹjà èmi mọ́jọ́ láàrin àyàn àti bíbí ibẹ̀ ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó nìkan ó ti ọ́dà àwọn kan wá ń bẹ àwọn fẹ́ sọ nǹkan oní nǹkan di tiwọn ni wọ́n fọ́ wá nínú àwọn tí wọ́n jí àlórí àmì bá a dé pàápàá nílẹ̀ Yorùbá àti wà Nàìjíríà òṣìṣẹ́ ìjọba wà nǹkan àwọn mọ́tò kálẹ́nìkan bá jẹ kọmíṣánná ó jẹ kọmíṣánná ọ̀rọ̀ ayọ̀ lápẹẹrẹ ó jẹ kọmíṣánná ọ̀sọ̀yì ó jẹ kọmíṣánná ọ̀wọ́pà ìjọba máa ń ní ọ̀fíṣẹ́ àkà tí wọ́n ó sì complete member state àbí FG federal government sọ ọmọ tí wọ́n ń tẹ̀lé ìjọba Buhari lọ ìjọba Tinubu dé àwọn kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n fẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ sọ àwọn official card wọ́n sọ ìtara wọn áyà ìbáwọn kèése bàbá wọn lónìí kèése ìyá wọn kèése fámìlì wọn Nàìjíríà lónìí Ọ̀yọ́ state lónìí local government lónìí senatorial district lónìí ọlọ́ni ẹ má máa jẹ àwọn dúkìá ara yín láàrin ara yín bèrè bá sí lọ́nà ìtọ́ lọ́nà ìbàjẹ́ lọ́nà èrò bàbá wa sọ́lé àlùfẹ́ mi wọ́n ní nǹkan tí ń túmọ̀ sí ni wípé gbogbo nǹkan tó já sí pé kúlù máa òkìdà gbègé ìrì àkín gbogbo nǹkan tí wọ́n gbà sí èso ní ẹ̀tọ́

wọ́n ní káwọn five seven million five million six million tó léwu kèé ṣe bàbá àwọn tó gbà lórí kèé ṣe ẹ̀tọ́ fámìlì wọn ẹ̀tọ́ àwa tá a jọ wọn lù àwọn wàá gbà wọ́n mọ̀ sí láàrin ara wọn ilé òkèrè nìkan ó ṣe kọmíṣánná ọdún mẹ́rin mo kọjá ládùúgbò kan tí ó jìnnà pọ̀ sọ́nà olúwa jí tòsí tí ò lè lọ́ọ̀nà sọ́yò láàrin báyìí wọ́n bá fi àwọn ilé ńláńlá bíi méjì mẹ́ta kan ni wọ́n dá akọ ẹni tó ní wọ́n ló ti kọmíṣánná láyé fọ́mà gọ́ọ̀gàn kan lọ́yọ̀ọ́ ti ti ìgbẹ́ dá akọ. èló ń sálárì rẹ̀ láàrin ọdún mẹ́rin káníkọ̀ bá jẹun ìyàwó rẹ̀ ọ̀jẹun ọmọ rẹ̀ ọ̀jẹun oúnjẹ ọ̀fẹ́ wọn jẹ sálárì rẹ̀ ọkọ̀ rúgbẹ́. ẹ̀fẹ́ èmi àti ẹ wọ́n yà sáré jẹ́ rush rush kúlù gbogbo nǹkan téèyàn gbà lọ́nà ìlẹ́tọ̀ọ́ tí èsè pọ̀ sí wọ́n wà sáré máa ṣe àlèsèbá àti àbílà àṣìá wọ́n máa ṣàǹfààní pẹ̀lú àwọn nǹkan yìí wọ́n máa ṣe ìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run làwà ọlọ́run wá ní wàtúndì ìlú bí á ìlálẹ́kùn káàmì sórí ìlú ìwọ́tọ́ ọba jọ máa lé kéwù dọ̀míhù nìyẹn ha dọ̀míhù tàníìsì ni àáfàá wa Muhammad bọ́lọ̀ sọ́lẹ̀ àyòkè ní wọ́n lọ́nà méjì ni wọ́n ní àdọ̀míhù ìmọ̀jùrù yẹ̀rù ìmọ̀ alálẹ́ àmọ́wálì wà ìmọ̀ alálẹ́ mọ̀hákámù ìmọ̀ alálẹ́ àmọ́wálì wà ìmọ̀ alálẹ́ mọ̀hákámù kí ni túmọ̀ rẹ̀ farabalẹ̀ gbọ́ ọlọ́run ni ẹ má máa jẹ dúkìá ara yín tó jẹ́ pé dúkìá yìí wà fún ìlú bí a ìlàlẹ̀ òkà lẹ́ẹ̀mọ̀ wá gbọ́n ẹ̀ẹ̀mọ̀ ganu sí ẹ̀ẹ̀mọ̀ tẹnubọ̀ ẹ̀ẹ̀mọ̀ gbọ́n mu ẹ̀ẹ̀mọ̀ pọ́n bí ìgbà téèyàn ń pa omi torí wípé wà fún ìlú ìpìlẹ̀ rẹ̀ gángan tó ti yé ìdìláwù áfùlù àmà àhúnzún mẹ́nà ádìlá dálúwà bí ìgbà tó ọba mú dòrò tó ti bọ́ omi tó wá pa nǹkan gbọ́n àti ọlá ṣúkúrá tó ń gbọ́n dáadáa báwọn ọwá ń pa nǹkan ọ̀gbọ́n gidi àwọn nǹkan tí èsì ẹ̀tọ́ yìí ẹ wá fẹ́ máa gbọ́n ẹ fẹ́ gbọ́n mu ẹ fẹ́ bù ẹ jí kó Ebe wà yà wọ́n tún bí ha ìlàlẹ̀ òkùnkà ẹ wá fẹ́ àwọn adájọ́ láti bá yín fi sọ́dẹ̀ kan sọ́rọ́ àwọn adájọ́ fẹ́ àdínkù bẹ̀rẹ̀ orísun làwọn mẹ́fà òun làwọn adájọ́ mẹ́fà ni sọ nǹkan tó sì dáa nínú wọn òun ni òun jíyà ẹ fẹ́ sọ àwọn nǹkan oní nǹkan tí èsì ẹ̀tọ́ yín ẹ̀yin lẹ́kẹ̀ lọ́pọ̀túnìtì torí kọ́mọ̀bà wà sí wàhálà ẹ̀ bẹ̀rù efcc ẹ̀ bẹ̀rù jàǹdàmà ẹ fẹ́ sọ àwọn nǹkan ìdẹ́kọ̀ọ́ ẹ wá fẹ́ máa gbọ́n láti bá a lè lo àwọn ìjọba kó lè já kàbáwọn adájọ́ kí wọ́n lè dájọ́ ọ̀nà tí wọ́n wà gbàdájọ́ nínú kọjá sí wípé ń bẹ̀rẹ̀ bá ti sáájú lọ́dọ̀ ọmọ àwọn àti kìlì o ẹ̀bá ti rẹ́jísà rẹ̀ ó kọ̀ wá ní ẹbí ṣe. ìgbẹ̀ ń tó ní bá wá dé tó ní owó ní wọ́n wà ní ó mú ìwà bọ́yàwó ti bẹ lọ́dọ̀ ti ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ àbíjọ́ tó ti ẹ̀rá jẹ kọ̀ràn sígbà rù ẹ̀yìn ọba kó ìṣẹ̀ wọ́n wà ní ẹni tó níwèé lónìí. tàbí bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ́yìn ọ̀rọ̀ wá rí ìwé fi ń lẹ̀ tó di òun tó lòwò lòun ni wọ́n wà ní ogúnra yọ́bà búra lórí yọ́bà bá dúkìá olé dúkìá ẹ fẹ́ máa lo àwọn nǹkan yẹn kẹ́ ẹ lo àwọn onídàájọ́ láti fi sọ́dẹ̀ tọ́ kẹ́ ẹ lè máa jẹ tí èsè ìyìn lìtáàkù lúfà ní ọ́n ní àmúwálì kẹ́ lè máa jẹ apá kan nínú property nínú belongings dúkìá àwọn èèyàn tí èsè afọ́ nírú àwọn tí wọ́n ń ṣe báyìí wọ́n wà á lo àwọn dúkìá tí èsè tí wọ́n tàwa sọ lúwá ilẹ̀ yìí the rituality lè yọ hákì mọ́ọ́lá ẹ ti wá lọ bribe àwọn adájọ́ irú títẹ̀lẹ̀ nàìjíríà wọ́n lọ fún ọ̀hún ẹni tí èso òun ló ní wọ́n tó yóò sì gbé wọ́n tó lọ ẹni tí èso òun ló ní lé wọ́n sì bẹ́ẹ̀ sí sálárì wọ́n gbà rẹ̀ tẹ́lẹ̀ ẹ ti wá lọ báyìí wọn ẹ ti lọ lọ òdòdó tó fi já sí pẹ́ kí ẹ tó lè nǹkan òní lè gbà ẹ̀yin tẹ́ẹ̀ ní ilé padà máa jẹ nǹkan yẹn lọ́nà ara mu gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe báyìí ẹ lọ pẹ́lẹ́sẹ̀ nìyẹn líka kúlù parí ọmọ mìíràn àmúwá àlè náà fìdílé ìpínlẹ̀ wọ́n tó ń ta alámúhùn ẹ̀fẹ́ máa jẹ dúkìá onídúkìá ẹ̀fẹ́ máa gba nǹkan olé nǹkan lọ́nà tí ò tọ́ látara pé kẹ́ẹ̀lẹ́ wo ọ̀nà fẹ́ gbà láti ló dúkìá yẹn kẹ́ẹ̀lẹ́ ti fún àwọn adájọ́ àwọn alágbára tí ó dájọ́ ní owó ẹ̀yìn owó ọ̀bẹ̀ kẹ́ẹ̀lẹ́ bá máa jẹ dúkìá lẹ́yìn wà tó ń ta alámúhùn ẹ̀yin gangan sì mọ̀ pé irọ́ lẹ̀ ń pa. ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ nìkan yẹn ọ̀tọ̀ làwọn tó ní ẹ̀yin lẹ́fẹ́ gbà. sọ wá rí ànábì bá àdó ọ̀sánlá ó ti ṣàlàyé fún wa ẹ̀yin èèyàn ọmọ ọkọ ẹjọ́ wá sọ́dọ̀ rí tó orí wọn rẹ bá dùn ọwọ́ lo ṣùgbà coated mouth ó fi gba ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ ànábì mi kọ́ ọmọ pé dáàmà máa ní mo fún ọ àbáṣẹ́lú kí ànábì àtàrà tó ń tọ̀ dáàmà máa ìwọ́pọ̀ jẹ́ túdẹ́ǹtì ti kí ẹmú ọ̀rọ̀ ti kéèsì mathematical test báyìí ọdún jò lè ọmọ ẹsẹ̀ sírí àtọ̀rọ̀ ọ̀rẹ́ ajẹ́ sírí wà láì ẹ̀mí méjèèjì ní mathematical test ẹnìkan ló nínú torí wọ́n tó bá ní pé wọ́n kó o lè kàn ọ́ da kó dúró sí ọ̀la yé ju kó dúró sí ẹgbẹ́ òdèdè bọ́yá ọ̀fẹ́ kó dúró sí ọ̀lódò àwọn kíláàsì ètò wá padà lọ bá òṣà àbí pẹ́ńsípà làwọn àlejò pẹ́ńsípà ètò nítorí ọlọ́wọ́ aláìsẹ̀ kó dúró sí mi lánàá èmi kan mo ní mathematical bẹ́ẹ̀ tó ti lè ràṣíkì ló ẹbá ń fẹ́ ọlọ́run kò ní jẹ́ ọba wọn ọwọ́ àjàrí wọn ní kódà mo kọ zk sí lẹ́yìn ìgbà tí mo rí báyìí mo fi kọ́ ó dẹ̀ fi ní kọ́kọ́ zk sí lẹ́yìn ìwọ́ kó dẹ̀ kọ́ mọ́ fi rọ́ òjòrò àbòjì fi kí èbá ṣe tiẹ̀ wọ́n fi gbà àwọn tí ń gbalẹ̀ onílẹ̀ náà àwọn èèyàn tó gbalẹ̀ muslim community kò sí àdúgbò wa ń gbé wọ́n gbalẹ̀ muslim community lọ́nà àbáṣálà lọ́dọ̀ wa ń gbé gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ gbalẹ̀ muslim community ẹ̀rẹ́ tí ẹjọ́ wá gbọ́ ọlọ́run tẹ́ ẹ bá rò pé ẹni sọ́ọ̀sì láyé ẹ rò pé láwọn tó lè bá ìyẹn láyé wà láì tí a fi ráwọn ọmọ ìyá wa kọjá pé ilẹ̀ ilé ọlọ́run ilẹ̀ mọ́sálásì àwọn èèyàn ti gbà gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀

ala anna na akala ma lan haroma sórí máa tọ́ mi dáadáa o Baba wa kúrìtùbì afọ àgbà ni afọ àbó ní táùsírù ńlá wọ́n ní ẹnu àwọn onímímọ̀ kò ẹnu àwọn onímímọ̀ ó ṣe kí ni wọn ló kò wọn àgírí lórí wípé ẹni tó bá lọ jẹ dúkìá kan lọ́nà àràmù dúkìá onídúkìá aṣọ aláṣọ owó olówó ilẹ̀ onílẹ̀ nǹkan yẹn ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà ìtọ́ ọ̀nà èèwọ̀ ọ̀nà ewu òun ló fi jẹ́ fódà yìí bá àjà sí pé nǹkan yẹn nínú nǹkan tá a lè sọ wípé ismol ni ẹnu àwọn àfá àkọ́bí onítọ̀ ohun fáájú òkì tọ́ọ̀bù ọ̀daràn òun ni níjọba bá ní á mú ẹlẹ́rìí wá ní ẹjọ́ irú ẹni tí ń parọ́ gba dúkìá òwe dúkìá yẹn ẹ mọ̀ fìfẹ́ lẹ́rìí o òkì ni ọ máa jẹ́ níwájú ọlọ́ ọba àlèkè ọlá kí ni tá fẹ́ rí dìbò nínú ááyà yìí bàbá wa sheikh alàlámà muhammad bin sọ́lẹ̀ àlùfẹ́mí wọ́n ní mí ń fa wá dídì là alákọ̀ọ́kọ́ ni taharimu akili liman bilbaami kúlù ṣe ńlá ìsàlákà bí hakun ṣẹ̀ríà bàbá ní gbogbo nǹkan tí ọ lẹ́kọ̀ọ́ sí nínú òfin ìwọ kó o ní kọ́ ọ máa ṣàǹfààní bẹ́ẹ̀ kọ́ ọ máa jẹ́ lọ́nà ìlẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì òun ni hírísù ṣáàrí ẹ̀ aláhífúdùl àmúwárì òfin ọlọ́run òfin ìsìláàmù òfin ṣẹ̀ríà ọfẹ́ sọ pọ́pátì wa ẹnìkan ọ̀kẹ́lẹ́ dépò ní gbogbo pláṣíkì àbòbò òun lòun ní kọ́ máa kó lọ kẹ́nìkan ní mẹgáfóòn yẹ ìwé mo ní microphone yẹ ìwé mo ní tébù yìí yẹ gbogbo àwọn tí wọ́n ń jí nǹkan wọ́n rán wà lẹ́rù wà lẹ́ọ̀jọ́ ògbèdè àlùkìyàmọ̀ wọ́n ti gbàgbé fáàmù ọjọ́ ògbèdè àlùkìyàmọ̀ wọ́n ti gbàgbé wáyà ọjọ́ ògbèdè àlùkìyàmọ̀ wọ́n ti gbàgbé jẹnẹrétọ̀ àwa tẹ́ ẹ̀sì sí nǹkan wa láyé àwa ti gbàgbé àfẹ́ yàn wàhálà fún wà láìkọ́ jẹ́ pure water kiri pé pure water èmi ni mo rà mo fẹ́ fi ṣe tọ́lù kẹ́nìkan ni wà láìsí pure water mi ni ọba gba pure water mi lọ́nà ìtọ̀ pure water ti èrè mọ́tò yẹn pọ̀ five alive kẹ́nìkan fún eh, eh, Mariam Ismail kẹ́nìkan fún eh, five alive ṣe à wọ́n ló ti parí kùránì kan sí òní ọ̀yà fi yẹpẹrẹ ayé kọ́ wá bílẹ̀ kọ́ fẹ́ dìde sọ́ọ̀rù ẹnì kan bá lòun lòun ní ọba mú káfà láìsí rẹ̀ yóò tó yẹ. ìmọ̀ á dún yàn kan gba dúkìá èèyàn sórí pé èèyàn bá bò yàn ọ̀ bá bò yàn nílé ó ti gbàgbé ṣùgbọ́n tó bò yàn tí wọ́n jí ìjọ́tọ̀ ọba rántí yóò máa bọ̀. ara màkọ́ sídù ṣẹ̀ríà ara ń tí ṣẹ̀ríà ń tọ́ra àwọn tí bá ń kórìíra ṣẹ̀ríà tọ́ọ̀gì ni wọ́n pòkì ni wọ́n ọ̀tá ni wọ́n ara tí ṣẹ̀rí àwa ṣe ni hifugul man ṣẹ̀rí àfẹ́ sọ property wa ọ̀fẹ́ káwọn èèyàn ló fi jẹ́ pé ẹni tó bá jalè tí n tó jí bá tó ń tọ́ yẹ kó jí ló ṣẹ̀rí àwọn òbí ọwọ́ rẹ̀ wà láìsàn bá ń gbé ọwọ́ olè fẹ́kọ́ gbé ọwọ́ rẹ̀ ọ̀tún ó tún jalè lẹ́ẹ̀kejì wọ́n gbé ọwọ́ rẹ̀ ṣé yọ̀rọ̀ ọjà lè ó lè máa dínkù Nàìjíríà ṣùgbọ́n olè kódà tó fìmọ̀ lọ pa orí èèyàn wọ́n tún dálẹ̀ yóò sì lọ bribe àwọn èèyàn ọlọ́run ọba ní kọ́ọ̀lù wa ṣe ara ń tá a rí kọ́ọ̀lù pé ṣẹ̀rí àfẹ́ sọ dúkìá wa bàbá fọ́lẹ́ àlùfẹ́mìn wọ́n lára ń tá a tún rí lè tàhárí ìmọ̀ orí ṣíwájú aráàmù ní ká lọ rán fún èèyàn ní bribe àríṣíwá nínú hadithi anábìnrin làánà lọ́wọ́ rọ́ṣí wálé mórítàṣí làánà lọ́wọ́ rọ́ṣí wàlìmọ̀lìfẹ́ṣì ẹni tọ́já sí kó ń fún yàn ní bright sórí gbogbo àwọn ọmọ tán lọ parí iṣẹ́ máa gbọ́ mi o ìwọ́n tó ti láti yàn pé ọ̀nà fẹ́ ta parí iṣẹ́ wọ́n bọ̀ parí mẹ́kò tó ti yé wọ́n bọ̀ parí bẹ́kẹ̀ lápẹẹrẹ owó wọ́n máa ń gbowó lọ́wọ́ ọyẹ́ ọmọ tán lọ́rùn tẹ́lá ìfẹ́ àwọn ẹsẹ̀ 3 class they will be a witness mo lọ kíláàsì wọn fún ọmọ ẹnìkan tó wà lẹ́sẹ̀ tírì àwa ń nínú gbogbo sùkúù ta evaluate owó wáyẹ́kì nìkì òun ló kéré jù forty seven thousand yàtọ̀ sùkúù ìjọba o private school forty seven thousand lágbàfọ́ wáyẹ́kì nẹ́kò forty five thousand sùkúù mi gba six thousand fún wáyẹ́kì àwa náà kọ́ bí ọmọ ká fẹ́rẹ́ nu kéde owó parí iṣẹ́ wà bẹ́ẹ̀ ibi tí ọ̀bà wá sọ owó parí iṣẹ́ bóyá wọ́n láìkì pọ́ńtù púpọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ máa ń fún àwọn invigilators supervisors external clinic lówó parí iṣẹ́ kódà ìlànà èṣù ni kìí sí ìlànà ọlọ́ ọlọ́run mọ́jà àbáwọn ṣe bá ìwà bọ̀ wọ́n sì wá lólè ara àwọn èèyàn búnú ìwọ tó ń fún yàn ní bribe ẹ̀ńtọ́ wá láti ministry ẹ̀ńtọ́ wá láti ìwà ẹ̀kọ́ ẹ̀ńtọ́ wá jẹ́ invigilator ẹ wá ní ẹ̀sìn English lálẹ́ lórí the cost of it a máa fún yín fifty thousand àwọn ló kéré náà ọmọ hundred hundred thousand lẹ́sìn one thousand lórí ọmọ kan ọdẹ ẹja fún yín seventy five ẹjọ kílẹ̀ ìlú nàìjíríà ìtọ́sẹ̀lẹ̀ léèwé kan ló ẹni tán wá gbé lọ́wọ́ ọ̀mọ̀kọ̀ máwọn ṣe é ní tẹ̀lé have recorded your conversation with me you want to bribe me ó ní sórí mọ̀ mọ̀ bọ́ọ̀dá lọ toró olè fẹ́ ńlá gidi have recorded you. In this school, èmi ni external invigilator lónìí, kò sáyé fún parí iṣẹ́ léwe. Ó ní sórí, have recorded you, have sent it to my colleague. Tẹ́ ẹ bá dán nǹkan mi wò ọ̀rẹ́ mi ọba mi send yẹ. Wọ́n wá ń bẹ̀ kọjọ́ òkùnrin ọlọ́run. Ah, àwọn ọmọ yóò fẹ́ lò. Wọ́n fẹ́ bribe ọwọ́ ọ̀fẹ́ ẹjọ́ kan yọ̀rọ̀ ọba fifty seventy five. Irú àwa báyìí wá wá parí iṣẹ́ tó wọ́n mọ̀ wá kára ẹwọ́n tẹ̀fà owó tí wọ́n tẹ̀fọ́ ní wà fà ìgbówó mẹ́tò ó kò kí ni pé jàǹdà kòkò lọ́wọ́ káyẹ̀rà àwọn ìfẹ́ wá sùkú yé wà fà ìfẹ́ fáwọn kéwì ní sùkú owó kí ni iṣẹ́ kí ló fẹ́ sí lọ ṣé bó ṣe wá ìdíjìlẹ́sì wò ní fọ́ lówó ìdíjìlẹ́sì èmi kẹ́wùwọ́ ọmọ ìlú àbíkẹ́ ìsìláàmù ní apálẹ̀ ìdìbò mọ́ra ọkọ̀ ọkọ̀ ọjẹ́ mo tó fọ́ olówó lọ́dọ̀ ìjọ́

ìwọ náà lọ fún wọn lówó kó o lè páàsì lẹ́kọ̀ọ́ wà ẹ́ àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn kó o lè bíráìbù ọlọ́run fálùbáríkà ọlọ́run tó ń torí ọlọ́run lórí ti bíráìbù ọmọ fẹ́ fálùbáríkà ọlọ́run jọ̀ọ̀jọ̀ àkáǹtì lórí ti bọ́ fẹ́ ìwó ni sọ́lọ̀ ọba ń lo báńkì mi so bàbá sọ́lẹ̀ àlùfẹ́mi nínú tẹ̀sí ìdíbò fẹ̀mí wọ́n lára ẹ̀kọ́ tá a rí nu aráàmù ní ríṣùà wàmí ní nínú àǹfààní tá a rí dì mọ́ òun náà ni pé annàlẹ̀ hákímọ̀ yá kúrò bí máa dọ̀ àárọ̀ làwù sọ́rẹ́ tó bá jẹ́ adájọ́ àbíjọba ṣe lórí àwọn tá à ń principal HOD àwọn náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kámọ̀ dájọ́ based on personal interest bá a ní muslim kámọ̀ dájọ́ based on our disposition to a parent ká dájọ́ pẹ̀lú pé ah, nígbà táwọn ọmọ ìròjọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọba tó pé wọn ní tó súnmọ́ ni pé alábòsílẹ̀ ni gbogbo ẹni tí bá ń fẹjọ́ ṣègbè tí ọ̀dájọ́ pẹ̀lú òdodo tọ́ràn tí ó jìyà lọ́dọ̀ ọlọ́run so ti yé báwọn lànàbì ṣe máa ń sọ pé nínú àdìsí ànàbí ò ní nà máa àkùrù ìbẹ́ ilẹ́kùn alà náhàwì máa àfùmá sẹ́ẹ̀rí ẹjẹ́ ó yẹ yín èmi ń dájọ́ lórí ìsìnkọ́ lẹ́nu yín ni o

àwọn tí ń dájọ́ láàrin àwọn èèyàn abámọ̀ síwájú lókùnkùn àwọn tí ń dájọ́ láàrin àwọn èèyàn ọlọ́run ní máa jẹ wọ́n yà lórí wọn bá pamọ́ tí adájọ́ bá ṣe mistake èèyàn méjì wá ẹni àkọ́kọ́ ní ké ọpáyàwó ẹnì kejì ní bẹ́ẹ̀dì lọ́pàá ké ló sì pa lóòótọ́ ṣùgbọ́n mo gbẹjọ́ fáfárò lọ zẹ́ẹ̀dì ló ń fojú náà bọ́ pa zẹ́ẹ̀dì ni wọ́n pa adájọ́ ni ẹ̀lọ́ pa zẹ́ẹ̀dì ẹ̀lọ́ pa tó wọn ládájọ́ yẹn kò ní jí ọmọ gbogbo wà nǹkan ṣe tó fojú ọ̀nà ti dájọ́ bẹ́ẹ̀ tó bá jáde kó ti gba báìbù ni ilé òṣèlé pa ẹni tí ọ̀ṣọ́ yóò rí ọwájú ọlọ́run àwọn nǹkan tó wà hidden hidden things hidden affairs ọlọ́run ló jẹ èèyàn níyà lórí ẹ̀ àti àwọn àǹfààní ní ó wà pẹ́ tó orí pẹ̀lú àjọ ọlọ́run a wà lé ní àyà one eighty nine tó bá dọ̀la ọlọ́run ní yẹ àlùmọ́nà kàánìlà àyílà wọ́n wàá bí ìwọ ànábì sọ́lọ́ láàlú àdálà nípa ìlétésù ìlébẹ́sù yẹn ni crescent àbí moon ṣùgbọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ yọ báwọn tó ti yé báwọn bí ìgbà máa ń pè nìyẹn ìlànà òun láti bẹ̀rẹ̀ rọ̀mọ̀bọ́n náà jẹ́ òní àwọn òun déètì ilẹ̀ àwọn tó mú déètì ilẹ̀ àwọn nálẹ́jọ́ wájú ọlọ́ àwárí oṣù mo fojú ara àbí oṣù tọ́ọ̀nù báyìí fídíò tí wọ́n gbé sórí national mosaic committee èmi náà yá sí ààrẹ káàkiri mo gbójú ara mi wo sùtọ́ọ̀nù sókótó báyìí mo fẹ́ sí ara mi gbọ́ sùtọ́ọ̀nù sókótó báyìí èmi náà yá sáré fọlí tú láìpọ̀ pé ẹ̀yin mùsùlùmí o àbẹ̀rẹ̀ ààrẹ lọ́la march one twenty twenty five tó ṣe déédéé rọmọdọ́n one fourteen forty six àwa la àní pírọ́blẹ́mù wájú ọlọ́run ẹ̀yin fẹ́ mú déèdì ilẹ̀ ẹlẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run. torí pé wà nábì sọ́lọ́lá àlèwà sálámà yẹ́ sálù nàkà ánìlà àyíláti kúlì àmà wá kí túlì náà sì wà lẹ́ àjẹ́ àwọn tí wọ́n mú dé sí ilẹ̀ ẹ̀bá ni bí wọ́n báyìí ẹni kan mú dé sí àjì náà lẹ́ báyìí kan mú dé sí ju àràfà náà lẹ́yìn torí tó bá mú un lẹ̀ tó bá wá yàtọ̀ kán lọ mú àrọ̀fà fámílì àrùsí wọn <laughs> tó ti yé tí wọ́n bá mú déètì tí sáúdí bá mú tọ́ta kó tiwọn lápẹẹrẹ tọ́jẹ́ pé déètì tàmú yẹn rọ̀ nìkan lọ gun àràpá fámílì àwùjọ wọn níjọ́ tí èdè ju ara bí wọ́n bá ní àjù torí pé àlàájú àrọ̀fà àlàájú ìdí ń jẹ́ àjì gangan lárapa ọlọ́run ní oṣù yìí ilé fẹ́sù yìí màwá kí tù ní náà sì àfi sóǹkà ni òǹkà lọ́jẹ́ fáwọn èèyàn hajj máa ń ka hajj àárí lè fẹ́sù muharram sọ́fà rọ̀bìlà awal àárí débù ìṣújà nígbà tá a bá rí lè fẹ́sù méjìlá àáwà ka ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹsàn-án máa ń jọjọ́ àràbọ̀ ọjọ́ kẹwàá ń gbogbo ayé láàmú sọdún léyà ọlọ́ọ̀ni lè fẹ́sù atóbi ń ajị ọba di ọla abẹ́lọ́ ọlọ́jẹ́ ti wà wọ́n ayá ìjọ owó fún wa ọlọ́run ṣe ní dáadáa fún wa ṣe ní sórí ilé ayé àti la ilaha illa anta astaghfiruka سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين